Hmm. ẹ̀kọ́ òpin ọjọ́ orí kan náà fi ń ṣe é. bẹ́ẹ̀ ni o. Hmm. bàbá ní àtìgbà tẹ́tí wá bẹ̀rẹ̀ sinimá yìí mo mọ̀ pé béèrè kan gbé ẹ nínú Tóyìn tó fẹ́ béèrè àmọ́ kó tó béèrè béèrè lọ́wọ́ bàbá látìgbà tẹ́tí bẹ̀rẹ̀ ṣe sinimá tẹ̀ ṣe ọjọ́ wo gan nínú yìí ti dùn jù nídìí iṣẹ́ yìí tẹ́ fi máa gbà iṣẹ́ ìgàn bóyá mi ní sọ pé káwọn ọmọ mi gan máa ṣe báyìí. ayé rẹ̀ á dáa. àmín àmì àbábá mo ṣe àdúrà mo mi ṣe o àmì àṣẹ o mo fẹ́ tí mo tiẹ̀ kí wẹ̀yìn méjèèjì jókòó tì mí lónìí báyìí <laughs> ẹ o. ẹ àmì àṣẹ ẹ sí ẹsẹ kí iye ṣẹ ní ti wọ ìjọba Olódùmarè ìjẹsà ní mèrè ibi tí Jésù máa fẹ́ dájọ́ ni mo mi sọ àwọn ọmọ mi máa ń gbọ́ ń lè. Ah, ọgbẹ ẹkọ. àwọn ọmọ mi ń gbọ́ ń lè. bá a méjì bá sì yín lọ léṣẹ́ ọ̀ní sọ̀rọ̀. ara ìyá orí gbà á <laughs> ọlọ́run lọ fún mi lọ́mọbìnrin jẹ́ <laughs> ọ̀rọ̀ kí mo mi wí hàn. torí ah, tí ojú ti rí hmm. Hmm. ojú rí ìgbà míì láàrin oṣù kan yóò oṣù kan bíi báwo kí wọn bá kakuléètì owó kí wọn bá rí lọ́dún kan hmm. ètò ẹ̀dá táwọn ọmọ fi mi wọ mọ́tò káàkiri lọ́dún kan kí ọlọ́run kó fún yàn ní ìyàwó tí ó jẹ́ téèyàn. àmì o. nígbà tí mo mú yan iṣẹ́ láàyò ìyàwó mi ló ń cater fún majority of the hmm. nǹkan tá à ń jẹ tá à ń nídìí nílé hmm. ṣùgbọ́n gbà tó lọ́ọ́ máa gbé ògo ẹ̀ mo lọ sí audition kan ní September twenty two thousand and fourteen. two thousand and fourteen. mo lọ kí wọ́n má kàn ní mi ò lọ ni torí mo máa nípa mi níjọ́ kan mo lè lọ sí audition mẹ́ta màá débi gbòye tó yìí máa bẹ̀rẹ̀ ní ten o'clock màá débẹ̀ títí aago márùn-ún àbọ̀ sí mẹ́fà màá dúró káwọn èèyàn rí mi màá kọ orúkọ mi mi nọ́mbà one káwọn èèyàn tó tó bá ti rí mi dáadáa màá lọ sí mi màá lọ kọ orúkọ mi mm-hmm. màá wá padà sí ìtàn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ká má fọ̀rọ̀ gùn nígbà tí mo dé tí mo ṣe audition bóyá àwọn òyìnbó àwọn tí ẹni tí ó ń conduct audition yẹn bó ṣe rí níjọ́ yẹn mi give this man Deji mo dẹ̀ gba gbogbo pápápá ẹjọ́ mo ti rẹ́ di ẹ̀ sáré ṣe audition méjì ṣe kù tí mo fẹ́ lọ mo ti rẹ́dí wọn bá ní kí n wọlé gbígbígbí mo ṣe bí níwọ̀nba bí mo ṣe mọ̀ sí wọ́n ní please àmáì tí ì lọ sà ah, wọ́n ní kí n máa tún bẹ́ẹ̀ lómi ṣe mo tún ló ṣe again mo wá fẹ́ máa lọ wọ́n ní kí n máa lọ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run náà kí ló dé ẹ jẹ́ kí ah, ọ̀run náà máa kan kọ́lọ́run kọ́lọ́run kó bá mi ràn máa yẹn lọ́wọ́ sẹ́nítọ̀ ló pè é ló bá sọ wípé à ah, ó ní mi mọ̀ pé bí mo ṣe ń ṣe yìí bẹ́ẹ̀ ni mo ń hmm. ṣe ni mo ń mọ̀ sí i wípé mi dẹ̀ mọ nǹkan tọ́lọ́run lè ṣe ń díẹ̀ mo bá dúró mo bá ṣe ìkẹta kan tiẹ̀ tó sọ pé kí ni mo ti sá mo ti lọ sí another audition kò péjọ mẹ́jọ lẹ́yìn ẹ̀ bá ṣe pè mí nìyẹn pé kì í wá fún mi tì so nígbà yẹn àwọn tá à ń wí hmm. tó bá tọ́lọ̀ bá bẹ̀ ṣe tán bá mú ẹ tó bá lọ́njọ́ kan hmm. ten thousand naira lówó ẹ bí mo lè ṣe ń lọ́njọ́ ẹ máa ń ọlọ́run ó máa tẹ̀ ní kí n máa bọ̀ ọ́ owó tó tiẹ̀ máa jáde ń bí ti iṣẹ́ ìtì fẹ́ ṣe jẹ́ kó tiẹ̀ lè ká school fee kan àbí méjì náà ọmọdé yìí kẹ́rù ìyá ìtì ẹ̀ dínkù nígbà tí máa débẹ̀ kọ́ńtrátì mi àná gbélé mi lọ́wọ́ nígbà tí mo padà délé tí mo dọ́wájú ìyàwó mi tí mo ṣàlàyé fún pé mo ń sọkọ